ọmọdé mẹ́ta ń ṣeré fàgbàdo bàdẹ́s tó yàrá mẹ́ta lórí bíìtì yóò fàgbàdo bàdẹ́s bẹ́ẹ̀ ni lẹ́gbọ́n láti ẹnu fáwọ́sì bad guy ọ̀pọ̀lámídé àti Davido ọwọ́ àjọ pòye ẹ̀pọ̀lọ́ sọ́ di odindi orí abala ọmọ akọ́sí ẹ̀mọ́ kó mo sọ pé yẹ́mi ń fò látàárọ̀ ó ti ń gbéra ó ti ń gbé sóòlù ó ti ń gbéra ó kàn mú òbí ni pé àdúgbò wo àgbègbè wo ló fẹ́ balẹ̀ sí ṣé China ni ṣé Japan ni ṣé Korea ni ibikíbi tí bá ti bá balẹ̀ sí nípa àwọ̀ wọn ẹ̀ mọ̀ ọ̀rọ̀ owó àkọ orí ìbéèrè wo mo fẹ́ lọ jù sí wọn ni mo fẹ́ jù sí wọn ládùúgbò bẹ́ẹ̀ òun náà ni ó dá lórí àkòrí tí mo kọ́kọ́ sọ̀rọ̀ lé lórí kí ni àkòrí tí mo sọ̀rọ̀ lé lórí tó wá mú ìbéèrè jáde ń pé ṣé ó dáa kí ìyàwó wa àbí olólùfẹ́ wa obìnrin kó máa mọ iye tó wọlé sí àpò àwa dádì bóyá dádì o àbí boyfriend o àbí fìyànsì o ṣó dáa kí obìnrin ìyàwó wa àbí olólùfẹ́ obìnrin wa ṣó dáa kó máa mọ iye tó wọlé sí wa lápò yẹ́bi sálárì tẹ́ bá sọ pé ó da kí nìdí tẹ́ bá sọ pé kò da kí nìdí ẹ ẹ jẹ́ dé àdúgbò èyí tí mo kalẹ̀ sí ká lọ gbọ́ láti ẹnu àwọn èèyàn. for me ó dáa lọ́dọ̀ ti tèmi ẹ mọ̀ pé àwọn ọkùnrin míì wọ́n àtọ́ máa ń hide but tèmi ò kí n hide anything fún ìyàwó mi ó mọ ó ní ó máa ń lo atm mi ó máa ń gba ó ní ó mọ password mi ó mọ anything about me. tí bá dẹ̀ gbé pọ́s mi lé ó máa mú oye tó bá wù mí bẹ́ẹ̀ ó lè lóun fẹ́ ra pápá sọ̀rọ̀ rẹ̀ ṣe kí ni fẹ́ á mú so mi ò hide anything fún ìyàwó mi because òun náà ni next of kin mi. ó ní right àti mọ iye tí ìyàwó ẹ̀ mú so tí kò bá tó ó lè fi kún lẹ́yìn bá wọn kùnrin sí i tí wọ́n ti mọ polówó báyìí wọn ní dasí ẹ so ó pè kó kò sọ fún pé kì í yé e báyìí kó má sọ fún achafa sáwọn máa lè help ẹ sí kò orílẹ̀ sí big dream bẹ́ẹ̀ but ó make sense normal tí ìfẹ́ yẹn bá tó bá wà ń bẹ̀ kò yẹ kó máa identity fúnra wọn like ọkọ oyè báyìí mò ń gbà ọ kọkọ náà ka ìyàwó oyè báyìí mo bá àṣẹ jọ fẹ́ pin kọ́ dà pọ̀. àti tó bá yẹ pé ìyàwó tó ti fẹ́ sílé ni ó lè mọ̀ but tó bá yẹ pé ìyàwó tí ò ti fẹ́ ó lè ó lè má mọ̀ torí ṣe wọ̀n wípé obìnrin àtọkùnrin tán kan ń fẹ́ra wọn ní ojú ọ̀nà wọn ò tí mọ̀ bẹ́ẹ̀ ó máa lead to marriage torí ẹ̀ but ẹ̀ tí yẹn fẹ́ sílé ó lẹ́tọ̀ọ́ kó mọ̀ kó mọ̀ nípa ẹ̀ torí in, ẹ̀ tó ń fẹ́ á mọ̀ nípa wàá sọ fún pé iye báyìí ni mo ní o iye báyìí ni mo ní iye báyìí ló wà lọ́wọ́ mi iye báyìí ni ò sí lọ́wọ́ mi àfi lè mọ iye tó wà lápò ẹ̀ kò ní sí wípé gbà mí ò ní lówó tó dẹ̀ máa rò pé bóyá owó wà lọ́wọ́ ẹ̀ gbà mí ò mọ wà lọ́wọ́ ẹ̀ tó ní sí pé kò sówó lọ́wọ́ ẹ̀ ó lẹ́tọ̀ọ́ kó mọ iye tó yẹ máa mú wáyé náà tó yẹ pé ìyàwó tó yàn fẹ́ sílé o tó bí ṣe girlfriend girlfriend lẹ́tọ̀ọ́ láti mọ iye tó wà lọ́wọ́ yẹn ah ó possible ó tẹ̀ wá ó da gan torí tí o tó bá ń ṣẹlẹ̀ bá àwọn náà wọ́n máa trust ara wọn wọ́n máa ní ìgbẹ́kẹ̀lé torí ìgbà míì ọkùnrin máa ní pé owó yẹn ò sí ìyàwó náà mọ̀ pé owó yẹn ò sí torí ìyàwó yẹn mọ̀ pé ojoojúmọ́ ni ọkọ mi mú e báyìí báyìí wálé so ìgbà tó bá ní pé kò sí obìnrin náà máa mọ̀ pé kò sí lóòótọ́ ni àná dẹ̀ máa trust ọkùnrin yẹn pé kò ní nǹkan kan láti ṣe níta pẹ̀lú obìnrin mi. bí àwọn ọkọ ìtújà ọkọ bá délé ló bá sọ fún ìyàwó mi pé five thousand ló ń padé nì orí láti ná five thousand yẹn tán for that day that same day tó ti ń bẹ̀rẹ̀ sí bọ̀ tọkùnrin bá dé tó bá pa five thousand naira á sọ fún ìyàwó pé ah, two thousand naira ni mo pa o torí pé kí ni òun náà ní three thousand lọ́wọ́ as a side tó ti yé bẹ́ẹ̀ sìn bẹ́ẹ̀ bá ní five thousand naira ló mọ̀ pa five thousand naira yẹn obìnrin kọ́ ni ẹ̀rẹ́ láti ná ọgbẹ̀ tán ẹ̀rẹ́ dì kó má tẹ̀kún wọn náírà. kò lẹ́tọ̀ọ́ sí o báwo ló ń aya ṣùgbọ́n because bẹ́ẹ̀ mi ṣe wà mí lè dáhùn yẹn torí single ni mi mi ti níyàwó. ó lẹ́tọ̀ọ́ kò lẹ́tọ̀ọ́ kò lẹ́tọ̀ọ́ àbí kò ṣe dandan kí ọkọ mọ iye tí ìyàwó mú wálé nítorí pé àwọn obìnrin àwa la bá ṣe ń tọ́jú ilé àdẹ̀mọ́ bá ṣe mú kílé kó dára so tí ọkọ bá mọ iye tí ìyàwó mú wálé ìyẹn ò ń ṣe dandan but tó bá sì mọ iye tí wọ́n mú wálé náà it doesn't kò kò ní ìtumọ̀ ṣùgbọ́n tí ọkọ bá mọ iye tí ìyàwó mú wálé ìyàwó ló máa mọ bó ṣe máa tọ́jú ilé tó ṣe máa make pé gbogbo ẹ̀ wà ìnáda torí tọkọ bá ti lè mọ iye tí ìyàwó mú wálé owó tó yẹ kọ́kọ́ múlẹ̀ kò ní lè múlẹ̀ mọ́ ẹ̀tọ́ tó yẹ kí ìyàwó gbà lọ́wọ́ ọkọ nígbà yẹn kò ní lè rí gbà nítorí a sọ pé owó tó ń gbà lóṣooṣù á tó gbogbo ẹ̀ tó bá yẹ pé kó fún ní fifty thousand á sọ pé gba twenty thousand torí pé mo mọye tó ò mú wálé so ní ti tèmi o kò fi gbọ́ngàn lẹ́tọ̀ọ́ láti jẹ́ kí ọkọ mọye tí ìyàwó mú wálé torí ìyàwó ló mọ bó o ṣe máa to ilé ẹ̀ dáadáa.